àwà àdéhùn four fifty seven ọ̀nì àáka ní ọwọ́ mi bí àwọn tí a bá ní kíra jẹ́ kí a ṣe kíra wa kí a máa bá wa ká lọ. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن السائب بن, بن يزيد أن معاوية قال قال له إذا صليت الجمعة فلا تصليها بصلاة حتى تكلم أو تخرج فإن رسول الله صلى الله عليه وسلم أمرنا بذلك أن نرسل صلاة بصلاة حتى نتكلم أو نخرج رواه مسلم وعن نعم. الحمد لله والصلاة والسلام على النبي محمد وبعد فقد قال له أصل كما النبي صلى الله عليه وسلم إليه السواد الذي أو نفع به فكر pàápàá jùlọ ọ̀rọ̀ lórí sọlá àtọ̀lẹ́jọ́mà. èyí tí akọ́kọ́ ẹ̀bẹ̀ láti máa yọ̀rọ̀ náà rẹ̀ lónìí. òun náà ni àwọn nǹkan tí ó jẹ́ súnmọ̀ níbi ìlú jimá àwọn nǹkan tó jẹ́ súnmọ̀ níbi ìlú jimá tá a fẹ́ ká ṣe bóyá ká tó jáde àbígbà jáde tán àdúgbò àti àti mọ́sálásí àdúgbò àti àti nǹkan. àwọn ọ̀sẹ̀ yìí òun ni a fẹ́ bẹ̀rẹ̀ sí nínú àmì àtòjú lọ. èyí tó jẹ́ àkọ́kọ́ rẹ̀ òun náà ni gẹ́gẹ́ bí àpá àti ọkọ̀ tí wọ́n ti kọ́ síbẹ̀ orí àmì àlàyé lórí náfìlà ìrùn jimá sẹ́nu jimá ti ẹ̀mí náfìlà bí òní náfìlà gẹ́gẹ́ bí irú náfìlà ti ń bẹ fún àwọn àrùn yòókù ilé ìrìn àfẹ́ gbéyẹ̀wò súnmí àbí òní. وعن ابي هريره وعن أبي هريرة رضي الله عنه قال أبي هريرة أكبر يوما أصبع يدي قال رسول الله صلى الله عليه وسلم قل في السؤال فكرة طبعا يقول إذا صلى أحدكم الجمعة في الكوكاي صباح كلمة الجمعة فلا يصلي بعدها أربعة bọ́ọ̀lù nìkan yìí àlùfẹ́ni nípa àdára àrùbá. Ànábì ní sí ẹnì kọ̀ọ̀kan yín ọkùnrin yín àgbà ni àbọ̀mọ tó tó ti bàlágà tó bá sí ìrùn sọ̀lá àpòlùdọ́mà. Kọ́lá tó bá débìnrin náà lọ́wọ́ mọ́sálásí.

gbogbo ẹni tó bá ti wù jí wọn báyìí wálé ìsọmù ni kó yá a ti bá àdáhà lẹ́yìn ìrún jímọ̀ yìí ọ̀rọ̀bà kó yá a ti rákà ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀bà àràkà ààfẹ́ kó yá a ti rákà lẹ́yìn ìrún jímọ̀. Àlè máa ń mú sílẹ̀ àwọn ni wọ́n tàn wá nínú síra wọn. kí àkọ́ àti àǹfààní ti ń bẹ níbi àdéhùn. lẹ́yìn tí òbí èdè ti mọ kálukú gbọ́ yé pé àdìsí yìí ọjà àmọ̀ pé lẹ́yìn ìwọ̀n jimá náà kan tó ń bẹ lẹ́yìn. gbogbo mùsùlùmí. àmọ́ sọ̀rọ̀ wa lónìí ní èékì níbi lọ́sọ̀ kí ní ọ̀dọ̀ àwọn tí wọ́n kírun náà sọ ni wọ́n gbégbé ni ni wọ́n kì í nọ́ọ̀tìlà bẹ̀. nọ́ọ̀tìlà yìí tá a bá ní ká á ni àmọ́ kì í sọ̀rọ̀ èèyàn nítorí àwọn ẹ̀rí mi. nínú àwọn akẹ́kọ̀ọ́ tó bá ní ìsọ́ọ̀tì ìbàdàn àmúrùn àrẹ́jùlọ jọba ti pàṣẹ nínú ẹ̀sìn wa ìpìlẹ̀ rẹ̀ ní pé dandan ní kẹ́sì àgbẹ̀yẹ. Àdébí ní pàlùbù sọ́ọ̀tù lè bá a dà á kó yá kí lẹ́yìn ìwọ̀n jùlọ yìí àrùn bá a ìyá ní àrùn bá a kà á. Ó kí lákà bíi ìdá àkọ́yé pẹ̀lú pé ọ̀ràn èèyàn ni ó yẹ ká kí torí pé ànábì pàṣẹ ni. àmọ́ era ẹ̀rí ihe a na pé kí n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí òṣìṣẹ́ ọlọ́run ọba tó sọ pé oko kan nígbà tó wá bá ànábì pé kí lọ́jọ́ ọ̀yàn nínú lórí ànábì ni ọmọ kí ló ọ̀tà àwọn òkú oṣù dáhùn ọwọ́ àti ìlàtọ̀ ìlú òṣìṣẹ́ ọlọ́run ọba pé wọ́n á gẹ́rùwà sí nǹkan ní ìpínlẹ̀ ọ̀yàn lébi lérí lẹ́yìn tó ọkà fún mi yìí na ńlá ńlá àǹtàkọ̀ wà. anábìíní kò sọ̀rọ̀ èèyàn mọ́ àyà àfikọ́ ọmọ èèyàn náà sí làlókù. níjọ́ na lọ́wọ́ anábìíní kayọ̀ náà sí ń bẹ lẹ́yìn ojúmọ̀ ó jẹ́ àmọ̀ pé kì í sọ̀rọ̀ nínú àwọn ẹ̀rí táwọn àpáà ń sọ̀rọ̀ yẹn. ìdájọ́ rẹ̀ lọ́wọ́ wa lóṣù kí láwọn awéwo á lè sún náà ní ẹni tí ọ̀gá fi sọ́yẹ́ ká kú kò yẹ ká kú. Kọ́dà àní ìdíkàjẹ̀ náà dààmú ká fẹ́ ìyọ̀rọ̀ rẹ̀ pé sóòkè àbúrò kì í. Amẹ́ríkà bá fẹ́ a lè máa sọ fún àwọn èèyàn bẹ́ẹ̀ bí àwọn nǹkan tí wọ́n kẹ́kọ̀ọ́ ṣe a lè máa sọ fún àwọn èèyàn bẹ́ẹ̀ nípa pé ọ̀rọ̀ ní kí ni oníkọ̀ọ́fẹ́ kan sí. ó sì wà ní ọlá kọ̀ǹtrol bóyá tẹ bá ń sọ fún un náà ló fi mọ nǹkan yẹ kó sí. eléyìí jẹ́ ìkan nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká mú. àníkùwá ní mílíọ̀nù àlọ́bì ní ake orí mẹ́rin mẹ́rin tá a fi ìgbóhùn láti kí i àlọ́bì ní kó kí bàtà mẹ́rin lẹ́yìn ìdímọ̀. àrínà àwọn àfáà tí wọ́n sọ pé a kì í pẹ̀lú sálámà kan kí ló pé a kì í pẹ̀lú sálámà kan a ní sálámà méjì bẹ́ẹ̀ o wọ́n ní gbogbo ìpín ànábì ní fáwọn mùsùlùmí lè bá àdá ha ha ànábì ní òkè òun bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n rẹ̀ ká fi kí láràmù kan náà láta láràmù bẹ́ẹ̀ ìyẹn ni pé a kì í bá àti ọmọ kí òun dúró rí àbí ká kí á kà mẹ́rẹ̀ rẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà ká nà ní gbọ́ọ̀rọ̀ ká mẹ́jọ kú kan fún abẹ́ ní rákà ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ ànábì ní àtúbẹ̀ẹ́ àwọn àgbà wa ní pé sálàmù kan aráàlú tí wọ́n ti bẹ́ẹ̀. wọ́n ní pé torí pé dáadáa ní sálàmù yẹn ní méjì méjì ẹnu ní òwúrò pé méjì dáa tó sálàmù yẹn bẹ́ẹ̀ àtijọ́ yìí ìrùn zúùrì àìrùn tí wọ́n ta kí bẹ́ẹ̀ àtijọ́ yìí aláṣọ di kí ni ìrùn zúùrì torí àwọn ní sálámà aláàfà tó bá yẹ kó bá sálámà kan níbẹ̀ sósì gbé òṣìṣẹ́. àmì ìtọ́ka tí ọ̀sọ̀ pọ́ọ̀kì ẹ̀rí lójú méjèèjì olùwà fáwọn akẹ́kọ̀ọ́ nínú àwọn àpá àti wọn ní àdéhùn yìí nínú àkàdé ìṣẹ̀lẹ̀mọ́tò àpá nínú àwọn àdéhùn tó ṣe pé ànábì tú lẹ́yìn wọ́n kò sọ̀rọ̀ yẹn dàrẹ́ a máa ní ìdíkárí àwọn àhàbí ìṣòlùmọ̀kọ́ ìgbìdà àwọn ẹ̀rí mi tí wọ́n fi àdéhùn yẹn mọ́lẹ̀ tí ó ti ká mọ̀ pé kò yẹ ká sára mọ̀ kan kò yẹ nínú àwọn ọ̀pẹ̀lẹ̀ àwọn ọmọ wọ́n mú wọn nínú ẹ̀rí wọn pé alẹ́ bí ní sọ̀lá tó lẹ́yìn nàárẹ̀ mọ́pẹ́nà mọ́pẹ́nà. wọ́n lọ tuntun ọlọ́run ní irun alẹ́ tọ́lájọ́nà sílà àti irun òru àti irun ọ̀sán tọ́jọ́nà sílà méjì méjì lèyàn máa kì í lọ́nà. ẹ̀gbọ́n ilé ìgbésó ṣe ìwọ̀n òru àti ọ̀sán méjì méjì àwọn nǹkan ọ̀gbà náà àwọn apá àwọn ní ọ̀gá làáfíà wọ́n lè sọ pé sọ̀rọ̀ nìkan lọ́lá làáfíà àmọ́ àdìsíyẹn lálàáfíà sọ̀rọ̀ àtúnlẹ́yìn wà nàárí mọ́pè náà mọ́pè náà méjì méjì ni o ó ti yẹ ètò ọmọ sílẹ̀ ọmọ sílẹ̀ kejì ẹlẹ́ẹ̀kejì o ẹlẹ́ẹ̀kejì kan wò méjì méjì lèyẹn mọ̀ kí. lóbi jẹ́ kábà sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ mọ́tún kùránì wọ́n á pé àwọn méjì ẹlẹ́ni ẹ̀mọ́ á tún mọ́tún náà yẹn pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó ẹlẹ́ẹ̀kejì yìí ti mọ́tún náà o ó ti yẹ gbọ́dọ̀ bàbá sọ̀rọ̀ ẹ̀ ní pé sọ̀rọ̀ àgbéyàwó ẹlẹ́fẹ́ ní ẹlẹ́fẹ́ ní méjì méjì àbíkẹ́ ẹgbẹ́ ní mẹ́ta mẹ́ta àbí kí ẹ fẹ́ rí mẹ́rin mẹ́rin ẹ̀yìn dẹ́ẹ̀dà fẹ́yàwó. kò lọ tó túbọ̀ síbi gbogbo méjì wọlé kíláàsì lẹ́ẹ̀kan náà. àmọ́ ẹ̀yìn tẹ́ sí àbúrò àdúgbò yìí nìsí ẹ̀yìn mi lọ́dọ́ méjì méjì lọ. ẹ̀yìn yìí náà lè mọ mẹ́ta lẹ́ta àbúrò yìí. ẹ̀yìn náà lè mọ mẹ́ta méjì lọ. gẹ́gẹ́ pé ìjọba lọ́wọ́ wá fún méjì wọlé lẹ́ẹ̀kan náà. wọ́n máa fẹ́ sọ ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́jọ máa ní ìwé kálukú wa náà ló ti kó sí orí agbélé ìtara wa jì ní. ìyàwó ẹlẹ́yìn ìdílé ni ó kọ rẹ̀ sáàmìyà tí mo pè é sáàmìyà ìyàwó ẹlẹ́kìnì ní kéde mọ́tínà ọ̀gáda mọ́tínà mi ní ìgbọ́gbọ́sọ lọ sọ. wọ́n ti sáàmìyà mi ní. tó eléyìí ló bá a mọ̀ tọ́ anábì wọn ní ìrún òru méjì méjì ní kẹ́ ẹ kí àti wọn ọ̀sán ó jẹ́ àmàtí ẹni tí ó bá kírun mẹ́rin lẹ́yìn ìrún jìnnà nínú lóòkì méjì méjì tọ́ba sálámà méjì àwọn tọ́ba sálámà méjì ẹ̀kejì yóò jẹ́ mẹ́rin eléyìí ní dáhùn sí lọ́dọ̀ eléyìí ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ọ̀rẹ́ ẹ̀kọ́ kẹrin lábẹ́ ọ̀rọ̀ yìí àdìsí àlẹ́bí ìtúlẹ̀ ikú gbogbo ẹ̀ tó bá kí òun lẹ́yìn ìdímọ̀ lórí ìdókè mẹ́rin lẹ́yìn ìdímọ̀ làlẹ́bí sọ káàkiri mẹ́rin kọ̀ wá yọrí rẹ̀ pé bọ́bá kí nínú ilé àwọn òfin ní mọ́síláṣí èyí báyìí ní kò ní káàkiri mẹ́rin àwọn ayé àwọn ìgbà àdìsí mi tó di wa pé lọ́dún ní lábúlá àbàtìkì èyí báyìí ní kẹ́ẹ̀kí lẹ́ẹ̀bà kí inú ilé ẹ̀kẹ́ yìí báyìí. àdìsí mi wá wá ó ní ẹni tó bá fẹ́ kírun lẹ́yìn jimá wọ́n fẹ́ kí inú mọ́tíláṣí òkè mẹ́rin nínú odò. tó bá yẹ pé inú ilé rẹ̀ ló ti fẹ́ lọ kí ókí mélòó ókí méjì àmì ìgbésọ̀ bẹ́ẹ̀ sọ́nà ọ̀gbọ́n àlè wọ̀sánà. láti sọ̀rọ̀ lọ sí ìlú jímọ̀ sọ̀rọ̀ lọ sí náfìlà jímọ̀ nínú ilé náfìlà ti lọ lẹ́yìn jímọ̀ àmẹ́bẹ̀ẹ́gbọ̀n kí lójú tí wàá kí wọn láti gbọ́dọ̀ lójú. torí ẹ̀ lọ́dọ̀ ọba lónìí ọ̀gọ̀rọ̀ táǹkìrùn nínú mọ́sálásí táǹkì náà sílà lẹ́yìn lórí àwọn kí lójú lóòótọ́ inú ọ̀tá mi tó ṣe pé àwọn tó mú ìtumọ̀ míì fún àdéhùn yìí àmì tó kú ẹ̀ lẹ́nu pé mẹ́rin ni a ti mọ́sálásí mẹ́rin náà pé tọ́wọ́ fi láwọn àbá àti wọn kí méjì méjì kò túmọ̀ sí pé òun ni dàrẹ́tò lóòótọ́ wọ́n lè ṣe mú kò ṣe àwọn àbá mi tí wọ́n tó tó bàtà àmì ìfọwọ́ta rẹ̀ ti ní pé mẹ́rin. Afọ́ àríjì ni ó sì lè fi rẹ̀ gbóhùn lóhun dídínú. Àbí kọ́mọ kánjú orí ẹ̀ tó wá ẹni tí ń kí méjì mọ́ni gbèsè tó fi jẹ́ àbá tó ti yẹ ìwé náà wá kí méjì. Ìdílé akí mélòó tó wáyé pé mọ́tò láti lè fi bẹ́ẹ̀ kí. Káàmù mọ́tò láti lè fi dídínú lè fi bẹ́ẹ̀ kí kí mẹ́rin rẹ̀ tó pé eléyìí ni sọ́nà. níbi ọmọ ti àdéhùn yìí ni mo ti ra kí mẹ́rin. àwọn ọ̀dọ́ àwọn àrùn kan tí mo rí pé ti bá mo sábà máa ní àkọsílẹ̀ tó pọ̀ sí láti kírun tán kí mo á mú sábà kí méjì nítorí pé kí mo bá àdáhùn sí mo fẹ́ rí gbúrò àti kẹ́rin mi mo ti sàlọ́mọ́ mi lọ́wọ́. tọ́lá rí mi náà tí mo bá kí bẹ́ẹ̀ so ọba àlọ́fẹ́ mú ẹ ẹ̀rù fún ẹrù ẹ̀ ń bẹ̀ wọ̀. bẹ́ẹ̀ làwọn mi dára wọn pé mẹ́rin kéèyàn bá wọn á fi ilé ní òkè méjì ẹni mi lè wọn á rò pé ṣé wọ́n ná sí mẹ́ẹ̀ká ti kí méjì náà kí ọ̀dọ́ alọ́lé yìí tó lé pẹ̀lú ọdún adé fún olóore yìí ẹ̀dá ọ̀nà mọ́sálásí ọjà àjẹpẹ́ sínú ilé yóò kéré tí mọ́ lọ́dún ní kíni yóò máa pọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa ń bí ni. títí náà lẹ́bi gbé wa nù ìtọ́ ẹ tí wọ́n ní olóòrùn nígbà lẹ́bi mo mú wa àkọ́kọ́ ìlú ni. èsì ẹlẹ́ẹ̀kejì ni pé òjijì ọlọ́run ọba sọ̀rọ̀ láàánú ọ̀sán kó ti dé orí wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé. صلاة المرء في بيته òtútù ọlọ́run ní ìrún tí ọmọ nìyẹn bá kí nínú ilé rẹ̀ á bẹ̀rù ó lórí fún ọjọ́ o ó ti yé ẹ̀gbọ́ ìlú tọ́mọ nìyẹn máa ń kí nínú ilé rẹ̀ ọjọ́ kí ni ó lórí ìsìlànà ìgbà àyàfi mọ́ ọ̀nà yẹn nìkan àyàfi mú kí wọ́n pé wákàtí mọ́ra àánú nìkan káàkiri ilé wa òun ló ti lóore náfìlà aṣọ o wọ́tọ̀ ọmọ sáré ọmọ láti wá sí náfìlà kò lóore tó kó kí nínú ilé ànábì lọ́sọ̀ yìí irú ọ̀nà ìrìnlẹ̀yìn ọmọ wa kí ní mọ́sálásí. nítorí pé tó ń bẹ náà òjíṣẹ́ ọlọ́run pé ẹ̀yìn èèyàn wọ́nà tẹ̀jàálù wọ́nà tẹ̀jàálù kò lè dákún nọ̀kan ìrà ẹmọ́ sọ lórí yín ẹmọ́ sọ bí sàárè torí ẹmọ́ kí òun nínú lórí dáadáa àǹfààní sì bẹ́ẹ̀ àwọn sọ́dún pé sàárè èèyàn sí kírun ẹ̀kejì ní tó tọ̀ bá kírun

wọ́n mọ̀ kí òun ní lójú wọn wọ́n mọ̀ wá rí bó ṣe kí òun. ìyàwó rẹ̀ náà ti ọmọ òun kí tó bá rí tó kí náà bí àánú ní ìyá náà tó bó ti kí ọmọ kí òun. wọ́n lọ bá tó jọ ọdún méje olùmọ̀ mú amọ́sálásí. kì í bọ̀rọ̀ ìyẹn o àmọ́ èyí tó fẹ́sẹ̀ mú jù èyí tó tẹ̀lé ìtọ́ka mú alọ́dọọdún kan o àmọ́ kó lè ti bẹ̀ tó lọ pèsè ìdílé tó tọmọ rẹ bá ń dààmú àwọn èèyàn lórí mọ́sálásí tó òjì fún wọn láyè kọkàn sí ní irun wọn ìwọ lè máa kẹsẹ̀ láti bẹ̀. ìwọ lè wọ ọmọ yẹn tó ìbò wọn mọ́ láti. ọmọ tó bá ti tó bí ẹ ti kọ̀ǹtúrò rẹ̀ níwọ̀nba tó ń káwọn èèyàn kọ́ lọ sí ìkìtẹ̀ lórí irun wọn pàápàá jùlọ ọmọ ọdún méje lọ́wọ́ ọ̀sán lẹ́yìn àwọn akọ́mọ láti ẹ̀wọ̀n. ọmọ ọdún méje níbẹ̀ nínú ẹgbẹ́ ìlú òfin mẹ́kọ̀ọ́ kò tí ì ní ìdí ọmọ mi wọn nígbà yẹn wọn ọmọ ọdún méje ìwà ẹni máa sọ ẹsẹ máa bá ẹni wọn àwọn ọmọ tó lé ọmọ àti wọn máa ràn tẹ̀wé mọ́ kí inú ẹ̀kọ́ tó dé láti ọdún bíi mẹ́fà sẹ́yìn láàárín wa inú ilé ló ti da lára ìkọ́nù ìyàwó náà tó máa kẹ́kọ̀ọ́ látara rẹ̀ tẹ́ bá kí inú ilé àmọ́ ọ̀tọ́ ẹbí gbogbo òun ti ẹ inú mọ́sálásí nìkan náà kò ṣe tó lóore inú ọ̀rọ̀ yẹn yẹn máa kí inú mọ́sálásí. lórí jáde pé ní ẹni tó kíláàkà méjì ní jimá lẹ́yìn jimá tó kí inú ilé kí ló dé ó ṣe tó lóore kò sàfẹ́jì àwọn ọ̀tọ́ kí inú mọ́sálásí pé lásìkò yẹn lọ́sílà yẹn ò lọ rẹ ní mọ́sálásí ọmọdébìnrin rí nínú ilé gbogbo lọ́sílà ni ó ti kalẹ̀ yẹn gbogbo lọ́sílà ẹlòmíì tí ọ̀gbẹ́ sì yé tó bá tòrò tí wọ́n ní ọgbẹ́ kí wọ́n ló fún ajáde kó ní ilé rẹ̀ yóò wá ń bọ̀ àsomọ́sálásí yóò wá fi sinmi ilẹ̀ rẹ̀ alábòrò nígbà bẹ́ẹ̀ kò ní yẹn mọ́sálásí ọba jẹ́ àjọba kọ́ sọ́wọ́ àwọn ọmọ ará ìtẹ̀ tó bá bí ọ wọ́n kó bára rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kẹsìn. bí àárín ẹ̀sìn jẹ́ torí ìdílé ìjàmbá ìjàmbá kí náà sí àwọn ọmọ ilé. ọmọ mi máa rò pé tó bá kí ọ̀dọ́mọ ńlá sí pé tó wọ̀n bá kí náà sí àwọn ọmọ ńlá tó bá lọ lé àwọn ọkọ̀ mọ̀ rò pé òun rò kí náà sí àtìláà àwọn àbúrò àmì ẹ̀dùn wọ́n kí wọ́n bí làwọn tó tó bẹ̀rẹ̀ sí kí wọ́n ní wọn mọ́sálásí wọ́n mú ẹ̀sẹ̀ skills ìwọ gbọ́rọ̀ tí ànábì sọ fún ọ yìí kò sì gbà láàdá báwo yẹn bá wo ìròkúrò làwọn rò ní ọjọ́ bá ti wá sọ fún ọ lórí ọ̀dọ̀ sọ fún ọ pé ìdílé ló ọlọ́run ọba gan-an ó wà ní àkọọ́lẹ̀ tí òun lọ́dún ní ìṣáàyè rẹ̀ inú lé ní mo lọ iná sílà báyà ti ẹ̀rí sì ní àríyé tí àríyé lè wá iná sílà ní máa ń yìnà sọ́dọ̀ ọgbà àwọn àlejò sọ́dọ̀. tó wà nínú àbàdàrà ìdáwọ̀ ọ̀bá àwọn àbúrò àdúgbò kírun ní yàrá yìí lọ́dún láti wọ́n lè rí àwọn àbúrò àbáyà mú àwọn òṣìṣẹ́ òkè lẹ́sẹ̀ là tàràwì táwọn sọ fún ọ pé tàràwì ìmọ̀ ńláṣẹ́ ló lọ orí ti sínú ilé lọ. lóòótọ́ àdìsí wà pé bí ẹ bá kí ní jẹ̀mọ́ lẹ́yìn náà mú ní àkókò òru náà lára gbogbo òru ni wọ́n gbà. ee àdìsí náà sì wà pé sọ bá kí nínú ilé olóore ní ooru. ẹ ó sì kí jẹ̀mọ́ ní ilé pẹ̀lú ìyàwó rẹ náà. ẹ ti tàràwì bẹ̀ ó sì ké ọ̀dà àkíkì. tó ọba bẹ́ẹ̀ bí káwọn èèyàn lẹ́kọ̀ọ́ kì í ṣe dandan ní kí ọwọ́ tún nínú ẹ̀ bẹ́ẹ̀ nítorí jẹ́ pìlẹ̀ ni pé wàá lọ́nu lé lọ kí eléyìí náà ló lè mú wa fún wa sọ́nà wà á lọ sọ́nà. ẹ̀ ẹ́ sì máa fipá àwọn èèyàn wo gbà pé inú rẹ̀ kẹ́ ẹ́ ti máa kí. ó yàtọ̀ fẹ́ tó fi pé ilé ìròyìn kò sí bí ẹni tó ń tọ́lọ̀jà ọ̀rẹ́ tó lábẹ́ ọ̀rẹ́ kí ọjọ́ tí ń lọ́jà ní mọ́gbájú ọjà kọ́wá ló wọ́n lò lé sọ pé ìtumọ̀ rẹ̀ ní gbogbo ní kà ṣe. tó bá kùn ló ń lọ lé nígbà yẹn ó túmọ̀ sí pé ọbẹ̀ lùsì market ọbẹ̀ nàìjíríà yìí lákòóso ọbẹ̀ wá sórí ló wá kí ní ẹgbẹ́ tó tún padà sí ọ̀rọ̀ wọ́n ti lóye ìgbìmọ̀ ọ̀gbọ̀n ọlọ́gbọ́n ti dì á irú yìí wọ́n kì í máa láti ní torí pé kò sọ ọtún kò sáyè tó lọ́dún sí inú ilé. àmọ́ ọtún ń bẹ̀rẹ̀ ọdún láti àwọn wà lè rẹ ọlọ́tún wọn láti kẹta àní ilé kẹta ọ̀wà nílé ọ̀wà kí náà gbé láàrin. ẹ̀rọ ilé tó máa lẹ́nu ṣé ìrùn ní kí má ìrọ̀lọ́ mójútó tí wọ́n ti mójútó lọ́rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀pẹ̀ nípa ilé ìtọ́ wa wà tó yẹ pé àwọn kan bẹ tó náà lórí ṣé wọn ò ní kí àwọn tí wọn fẹ́ under control tó yẹ pé àwọn kan náà fi là ní. bẹ́ẹ̀ sì ní náà fi là ní òun nìyẹn tó máa fi ń súnmọ́ lọ́wọ́ ọba jù lọ. ẹ gbọ́ èèyàn lè mọ bí ń súnmọ́ lọ́wọ́ ọba jù lọ. táwọn kan bá wá kí tí wọn àti inú ilé àdìka bí ẹni tí ilé ẹlẹ́tí ọlọ́ọ̀nì ní ilé kan tí yau ka na ga ebi zai sun na yawa kibe sun ga ko ya da ne ne ta ba ni nuro ya da ga sun nuro ne ni mun ko to ga da ba ko ne rawo ko ko ko ne ne ne da wọ́n sì máa padà bá ń gbà tí àwọn èèyàn ń lò lọ́wọ́ pọ̀ bá ti di ábẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó fi fi ìgbọ́rọ̀ ọ̀fẹ́ kan ṣe. eléyìí ni àlàyé díẹ̀ nínú àwọn àlàyé àwọn àfẹ́sẹ̀ láti di ọ̀rọ̀ yìí náà. wọ́n á ti sá ibi gbòǹgbà tó yẹ wí. ẹ̀ka wọlé ilé ìwé ọ̀sọ̀dọ̀ lọ àfa àwa tọ́jọ́ kan nínú àwọn sáàbẹ̀ yìí à ń pè ní sáà ìgbòmọ̀ yẹ̀ أن معاوية قال لا أن معاوية قل معاوية منقذ السفيان فقل كلمة أولي يا واحد السلمين تسجد كلمة وصعادة قال لا أصفو معاوية صفو طائف طائف إذا صليت الجمعة tó o bá ti tí ìrùn ọjọ́ màtá o. Ẹ̀rọ àtúntẹ́lì ha bí sọlá sí. Ọ̀la àtẹ̀sílì ha bí sọlá sí. Mẹ́sẹ̀gì jọ́ọ̀nù ìrùn jìnnà yẹn mẹ́ ìrùn mi tó jẹ́ náà fílà tó bẹ́ sílẹ̀ yẹn. Ẹ̀gbọ́n àgbọ̀yìn yẹn ni pé ó wá sára bí asalaamualeykum wa rahmatulah asalaamualeykum wa rahmatulah wọ́n á ti wọ́n tún ní ẹkí mẹ́tìlá mẹ́rin ní ẹ̀yìn rẹ̀ kò sí ọ̀rọ̀ fún ẹ̀kọ́ ọmọ ilé nítorí lẹ́yìn jìnnà wọ́n á fẹ́ tún ní mọ́sálásí mo ti sábà nà sábà yìí wọ́n bá tún dìde sókè wọ́n tún ṣe bìsìmí lọ́wọ́ yọ àmàlẹ́ rọ̀lẹ́. Mọ̀láwíyà sọ fún sáì ọmọ yẹn sí ìdù fẹ́lẹ́ àtẹ̀sílẹ̀ àdìsọ́lá ẹ̀gbọ́ mọ́jọ ìrùn mi mọ́ ìrùn jímọ̀ ìrìn àtà tàkàlà àtà tàkàlà ìtò ọ̀bẹ rẹ̀ pé àtà tàkàlà ìtò ọ̀bẹ rẹ̀ wọ́n á pa káàkiri wọn mọ̀ sí bẹ́ẹ̀ nínú ìlú àgbáwá àtà tàkàlà tí ìrùdọ́rù náà wọn á lò kàrẹ́gẹ́ ní tó bá dùn títí tó fi sọ̀rọ̀ ìyẹn ni pé má jọyìn ìrún méjì mọ́ra wọn lọ́fílà àti ọ̀rọ̀ ẹ̀yàn àbọ̀rọ̀ ẹ̀yàn méjì àyàfi kó olóko tó ní kọ́ ọ̀sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ló ní ọ̀sọ̀ ilé ọ̀rọ̀ ló ní ọ̀sọ̀ sẹ́ẹ̀mà bíbí ló ṣe alhamdulilá alhamdulilá subhanallah subhanallah ọ̀rọ̀ ẹ̀dá àbọ̀rọ̀ àmọ́ zikiri ṣé zikiri ni olóyún ṣe ni orúkọ wọn ká sàrà kankan bákan náà tí ọba bẹ ọgbà láwọn ọba ní pé ṣé mo ò ní jẹ fún mi yàrá kalẹ̀ ní jẹ́ ṣé yìí ń gbọ́ ní òkè onídùmọ̀ ọba lè ó jẹ́ fún mi yàrá kalẹ̀ ní ṣé yìí ń gbọ́ kí ló gbé bẹ̀rẹ̀ náà ọ̀sọ̀rọ̀. Muawiya ọmọ Abu Sufyan ó wá gbajúkọ sáré mẹ̀yẹ̀sídì pé ayàdúgbò orí kan sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀sọ̀ fúnìkìrì ló ní ó ṣe ni àbíkọ́ báyẹn sọ̀rọ̀ lásán èwo ló pàdé rẹ̀ ọ̀rọ̀ méjì làwọn fà sọ àwọn kan ní kọ́ báwọn yẹn sọ̀rọ̀ dàrẹ́tì ni o kìlọ̀ síkìrì o torí pé báyọ̀ síkìrì ni sùnmọ́ àrẹ̀ láì bí ẹ̀ bá lóyún ìrìn kò so ebi yàrá ni wọn bí máa gbà lérò wọn ní kó bá àwọn èèyàn sọ̀rọ̀ direct ní àlẹ́ gbà lérò àwọn míì ní irọ́ o ànábì ni ó sọ̀rọ̀ gbogbo ìdí inú ọ̀rọ̀ tó bá sọ àti síkìrì ni o àtọ̀rọ̀ lọ́ba àwọn ọmọ ènìyàn sọ o tó fi ṣe gbé ẹ̀ kó sí. wọ́n lè fi torí pé tó bá ìsùbáhánàlá ṣùgbọ́hánàlá ṣùgbọ́hánàlá kì í ṣe tí ànábì ni a ṣe lónìí ẹ̀yìn ní

ó ti sọ̀rọ̀ ó lè lọ́mú náà sí náà. ẹni tó sì ké dá tó sì mú ọ̀rọ̀ lé iná inú ọ̀rọ̀ tó ti ayé rẹ̀ pé lọ́sàrí mú kọ́ọ̀lù lọ́sàrí kiri ẹ̀jẹ̀ tí a ti dáná sá. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ti dáná sá. kí ló ti yẹn náà? wọ́n sọ̀rọ̀ ni. ewu ilé yìí náà tó bá ti dé ìyẹn ní ìlànà ìkílọ́dọ̀ rẹ̀ tó bá ti dé kan àwọn gbàgbòrò ayé gbàgbòrò àbí kọ́ jáde tó ní mọ́tálásí. mo yọ àjáde lọ yọ lò ó lórí. tọ́ba náà péèrè sọ̀rọ̀ tó bá kí nǹkan tó wá bẹ́ kí n gbé lẹ́yìn rẹ̀ tó sì jẹ́ nàìjíríà kí ló ṣe jáde lọ sílé. tọ́ba jáde lọ lọ́wọ́ lọ kí n rẹ̀ kí lọ́dọ̀ ajẹ́ pé ọ̀ọ̀dà àwọn nǹkan pọ̀ mọ́ ìrùn mi. Áwọ́tà kòrò pé àwọn míì sọ wí lọ síbi pé àdínkù kúrò ní ààyè ìkẹ́kọ̀ọ́ ọgbọ́n sí ààyè mi. Ọ̀pọ̀lọpọ̀ sí máa ń sábà afẹ́sẹ́ ààyè kan yóò tó kí òun náà sílà ní ààyè mi. Àwọn kan ní pé kí ààyè mi lè jẹ́ ìta pé kí òun ní orí òun níjọ́ gbé náà kì í àmà ní káwọn káwọn bẹ̀rẹ̀. kọ́ jáde tó túmọ̀ nípa ẹni tó bá ṣíṣì láti àyíká báyìí mí tó ti fi ọmọ pọ̀ ọdún ẹ̀gbẹ̀rún pọ̀ ó fi hàn pé ó ti fi ààlà sí òun yẹn. òun náà túmọ̀ gbẹ́gbẹ́ ni ọ sọ̀rọ̀ náà. فإن رسول الله صلى الله عليه وسلم راوي وعدل سباك ọwọ́ mẹ́rin wá fọ́rọ̀ tọ́sọ àdéhìí wọn mẹ́rin ó mẹ́rin wá sí fún súnmọ́ ìlẹ́gbẹ̀ẹ́ ọmọ náà nà ayébíyẹ wọn sọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ọmọ mẹ́rin wá àbọ̀rọ̀ tí ọ̀dà mẹ́rin lé ó ní mọ̀nà tí mo fún ọ yìí lọ sáré sáré kò mọ̀nà tí mo fún ọ yìí lọ ọ̀sẹ̀ tàbí nà ọ̀sẹ̀ lọ́wọ́ àrẹ sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ wọ̀sẹ̀ lọ́wọ́ òjì sí ọlọ́run ọba àmọ́ra máa fi dáàbò tó ní lọ́pọ̀ wá láti fi àgbẹ̀tọ̀ jọ́rin ìrù ẹ̀mọ́rùn mi. kí àbẹ́bí wa sọ? aláàánú sí àtọ̀lá àti ìtọ̀lá àti títí àgbẹ̀tọ̀ jọ́rin ìrù kẹmọ́ ìrù mi. àtà nàbàbà ìlànà àyà àfikà sọ̀rọ̀ àwọn àpò àfikà jáde tó ń bọ̀ láti. mi yìí táwọn ẹgbẹ́ wa sọ yìí ó lè jẹ́ pé ẹgbẹ́ tí wọ́n rẹ̀ yàn kẹ́ sí wọ́n rẹ̀ yàn mí wọ́n tọ́ jẹ ìwọ̀n ápẹ́l òjò zóòrì àbí ọ̀rọ̀ tí ó dé wọ́n bá ti parí zóòrì báyìí wọ́n ti rọ̀ yìn ápẹ́l mọ̀ dàrẹ́ káàtẹ̀ ní pípé wọ́n tó kí rẹ́ síra mọ́ látàrí ní jọ́ ìkíni tí ó rẹ̀ lẹ́sẹ̀ àtàkùrọ̀ àdúgbò sáwọn síkiri àdúgbò mú látàrí ìfọwọ́ àìkọ̀rọ̀ sí àyè nínú ìwé ìwé àwọn ìjáde wọn lónìí lórí wọn ti jáde wọn lójú tó gbẹjọ sí rẹ sọnà pé o sì kí ìwọ̀n kejì. láwọn ilé ìgbà lórí ìwé ìwé àwọn àdúgbò wọn ni àdábì ní arúgbó àkùrò ìbí oṣù jẹ́ sọ̀rọ̀ nígbà jáde ni èyí ló ní kábọ̀ sí náà wá dé máa wá kí àlátàrí náà àkọ́rọ́ àgbà ló ti dúdú lórí irú yìí nǹkan sórí tí yàrá kò máa dáàbò yé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ náà ká ìwé wọn ò ní yẹ kó wọn tó nǹkan yìí ò lè rí bá wọn. bákan náà tí yàrá fẹ́ kí náà fílà lẹ́yìn kíni lẹ́yìn náà bí ẹni tó fẹ́ kí òun ó sì lẹ́yìn òru tó bá kí òun ó bá wọn fẹ́ kí ó sì lẹ́yìn rẹ̀ kí lẹ́yìn tó gbé wàá tó ti kéde kó tó fẹ́ẹ́ tèrè ló àbíkọ́ sọ̀rọ̀ àbíkọ́ ṣéètì kó ló lọ wáyé àbíkọ́ jáde lọ pé o bọ̀. èyí ni ìṣẹ̀lẹ̀ àfẹ́rọ̀ sọ̀rọ̀ lọ́pọ̀ ọ̀pọ̀ náà fún ìjọba ké kọ́lá tó ń tèrè tìmọ̀ mẹ́ta nínú ọdún tẹ̀ náà kése àmọ́ ìjọba wọn ti ń tèrè tí mẹ́ta àwọn inú òru àti méjì ọ̀rọ̀ ọ̀dẹ mẹ́ta inú òru méjì méjì rẹ̀ kan kí ló dé wàá sọ̀rọ̀ kò tó àdégbò ìkànnì àwọn sàábà wọn ní wọn ṣe bẹ́ẹ̀ wọ́n tó bá bá kí ó sì rí lóore bẹ́ẹ̀ káàbọ̀ ẹgbẹ́ mẹ́ta ló bá kí jọ ni tó bá fẹ́ kí nágúnà méjì ìnà òwe méjì ní sílẹ̀ tó bá ti kí nágúnà yẹn tán yóò tún rí pé òun gbọ́ àwọn bùkátà kó tó rí pé yóò ní ìwé tiẹ̀ ẹ̀yọ̀ kan yìí ohun tí ó yẹ kí a sì lélẹ̀. nínú àwọn ẹ̀kọ́ èyí tó ẹ mú lára àbí ìsèyí kò ní pé Ṣé ojúṣe ẹnìkọ̀ọ̀kan wọn ni pé tá a bá mọ ìpínlẹ̀ tá a bá mọ èèyàn? Ká sì mọ wo ipò tá a bá wà àti ká wò pé ẹlòmíràn sọ bẹ́ẹ̀ nìyẹn. Mùhárí àníjọ́ ti ń sọ̀rọ̀ yìí olórí ni. Wọ́n á wò pé ipò kan lòun wà fún ti bẹ́ẹ̀ tó ń ṣe wáàbí fún àwọn ọmọ ní lẹ́yìn Kò sì fi ilẹ̀ pé ẹlòmíràn kò ṣe ilé ẹ̀kọ́ ńláńlá kan èyí tí a mú látàrí ẹ̀. èyí tá a tó lẹ́kẹ́lẹ̀ mú níbi ẹ̀jẹ̀ pé ká má gbẹ̀yìn mú méjì papọ̀ àbíká àrùkọ́rẹ̀ ẹni tí bá ń tọ́jú ológun sáwọn ọ̀pọ̀ kan. torí pé ìsìláàmù ọ̀fẹ́ kọjá sí pé ní káwọn èèyàn rò pé ìrún kánlẹ̀lẹ̀ kí ní rákà mélòó àbí ìrún kánlẹ̀lẹ̀ kí rákà mẹ́fà nígbà tó sálámà báyẹn lórí ìtọ́jú sálámà wọ́n tó kúrò níbi ìfọ́lò tí ó ń sórí rẹ̀ mẹ́rin lórí ní pa. kí ló rọ́ bàbá tẹ̀lé islam lórí kí ni sọ̀rọ̀ náà tó di àdúgbò náà àbí kó o bá ìfọ̀ wà yẹn kó o wà yẹn ní àbí kó o jáde ẹni tó ń jáde tó ń mọ́lá tó wà wọlé para kẹ́lí kan tó wà rò pé inú tí ń kí lọ lẹ́sẹ̀ náà ló dé ni ló tún àgbélé rẹ̀ kò ní àǹfààní èyí tí òṣìṣẹ́ ọlọ́run ọba ti ọ̀fẹ́ kí amúnilẹ̀. gbọ́dọ̀ pé àjọ yìí. àtúwájú ẹ pé bí ẹ bá kírun lọ́wọ́ nígbà kejì ẹ̀wẹ̀ bí ẹ bá kírun lọ́wọ́ tí ọba fi sálámà ọ̀run kan èèyàn kì í sọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ nìyẹn. bákan náà èèyàn lè kúrò lórí ìmọ̀ ọlọ sí ààyè mi kó sì lè wù kí òun lọ́wọ́ tí èèyàn lè bí bá mi tẹ̀lé tí ìjàmbá bá wọ̀. ìyẹn olóògbé kí lọ́wọ́ bá jáde lọ ní kí lọ pé wọ́n lọ sọ̀rọ̀ nígbà tó kéde kéde lórí ìgbàgbọ́ tó fi ara ìyè ni ọba jáde lọ pa ọba tó wọ́n lọ sọ̀rọ̀ kí ọba wọ orí kò ti ilé ìkámọ̀ pé èèyàn lè ṣe é lórí ìrún kò lè ṣe é lórí ìrún kọ́ wá nínú èsì ń ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé tó bá ti jáde ó túmọ̀ pé ìrún lọ sí kíni. àbí ìwọ́n sọ̀rọ̀ ó tó ìwọ́n wá ọ̀làrá kó mọ̀ jẹ́ka tó. ó lè dá ka ìmọ̀tààbò dákì mọ́gbàgbò oríṣi wọn sọ̀rọ̀ lórí ìrùn kò kí ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ lẹ́gbìlẹ̀ àwọn sọ̀hábà nípìnlẹ̀ ìrùn wọn sọ̀rọ̀ lórí ìrùn kí àlejò tó wá kọ̀ ẹnìkan ìtọ́nà

ìtì ń bẹ lára rẹ̀ tí ìkú o torí ẹ̀ bíyàn bá wọ wí kò ní máa sọ ọ̀rọ̀ ní orí irun kọ́lọ̀mbà kọ́mọ́sà sèmi àti yín ní ẹni rí kọ́lọ̀m kí mọ́sà gbàdúrà wa ọlọ́tẹ́bi ọlọ́run ọba nígbà yìí ni a gbèrò sí subhanahu wa rahmatulahi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk